sí àwọn òkè nídìí ẹ wo ògiri gbígbẹ lulẹ̀ pẹ̀lú agbára rẹ ẹ ṣe iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀ kó tún sí ohun kan tó ṣòro ṣe fún wọn and we are standing here only because you made a way you made a way oh you made a way oh ẹ la ọ̀nà ságíjù ẹ la ọ̀nà lórí omi you may that way o oh. mẹ́bí ọlá lẹ́wọ̀ láṣọ ògo lẹ́fi pákájà ọrùn àáfúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣeé gbé jigbin jigbin bí àtẹ ìlẹ̀kẹ̀ ọ̀ràn mọ́ oníṣẹ́ ti tún fàyà tì í bàbá mi ti ń bẹ níbi gbogbo kábíyà ò ọba mi fàkíyàfàkíyà. And we are standing here only because you made the way. You made the way, oh. You made the way, oh. And we are standing here only because you made the way, oh. Bẹ́ẹ̀ni, you made the way. Ọlọ́run mi, ọba fàkìyà fàkìyà, ọ̀rọ̀ mọ ti tún fàyà tì àrí àlè má lè bá àmú má lè mú àmú má lè fi ṣe ohunkóhun ọlọ́run ti ń bẹ níbi gbogbo mo máa yìn ọ́ mo gbé ọ ga lénìí ẹ mo sì ní àǹfààní láti sọ fún gbogbo ojú tó ń wò mí pé òun nìkan náà ni ọlọ́run tó lè lànà lórí omi ó la ọ̀nà fún ọmọ Ísírẹ́lì lọ́jọ́ yẹn ẹ̀rí ogunlọ́gọ̀ èèyàn wọ́n wá kọjá lórí omi bí ìgbà téèyàn ń rìn ńlẹ̀ ah kábíyèsí bàbá mi ìwọ nìkan náà ló tó tó lè ṣe gbogbo eléyìí ẹ mo ti wá ní pé ojú tó ń wò mí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí à ẹ jẹ́ ká fi ọkàn ká fi mọ Ọlọ́run lẹ́yọkan wípé kò sí ohun kan tó lè ṣòro ṣe fún bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ amú yẹn dání lénìí orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ Ayọ̀olúwa ṣeun ńlá fún mi èmi ni mo ń kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lénìí lórí Orísun tẹlifíṣàn ti wà ní bẹ́ẹ̀ ni ẹ sì ti mọ̀ wípé lórí ètò Ògo Ìgbàlà ẹ àwọ̀ ojú Ọlọ́run A sì rí á ké pé yóò dá wa lóhùn olórin kan tiẹ̀ kan ló ní bí mo ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ <laughs> bí mo ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ lórí Orísun tẹlifíṣàn bá a ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ lórí ètò Ògo bá a ti ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ olórí ayé bàbá mi bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ náà ni ó sì máa jẹ́ fún wa lórí gbogbo ìdáwọ́lé wa pátápátá lórí gbogbo ohun tá a ti ń tá a ti ń wò lé lórí bẹ́ẹ̀ ni ó jẹ́ lágbára ọlọ́run ọba mi ọba òkè gẹ́gẹ́ bíi tèmi bẹ́ẹ̀ ti mọ̀ wípé lérè ètò Ògo Ìgbàlà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n yà sí ẹ kí n tó fi àdágbà ètò yìí rọ̀ síbì kan lénìí abala àkọ́kọ́ òní mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí níbi tí a ti máa ń ṣíra wa létí inú bẹ́ẹ̀ ni ẹ sí ohun tó tọ́ pẹ̀lú sí ohun tó yẹ nínú gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ lágbègbè wa abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì tèmi ẹ sì mọ̀ pé àwọn ògbóǹtarìgì tèmi wọ́pọ̀ ṣáláàlú ògbóǹtarìgì mi wọ́n lè jẹ́ olórin ẹ̀mí bẹ́ẹ̀ ni wọ́n lè jẹ́ akéwì ẹ̀mí àwọn oníjó ti ẹ̀mí adẹ́rìnpòṣónú ti ẹ̀mí wọ́n pọ̀ bẹ́ẹ̀ gbogbo ìwọ tó bá ti ń fi ara rẹ ṣe nǹkan fún ọlọ́run tó fi ń gbé ọlọ́run ga bẹ́ẹ̀ o ti di ògbóǹtarìgì lórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú èmi abala tó tẹ̀lé ni mo pè lé abala orin mẹ́ta tó pèrègèdè ẹ ò á fẹ́ àwọn orin nímú wò á fẹ́ àwọn lójú wò ẹ á wo àwòrán tán fi yà wọ́n bó ṣe mọ́lẹ̀ rekete sí àgbékalẹ̀ á wo bẹ́ẹ̀ èmi àti ògbóǹtarìgì mi náà má jọ máa ṣe eléyìí pẹ̀lú abala tí mo ti máa fi kásẹ̀ tó ń lẹ́nu ni mo pè ní abala gbọ̀ngbọ́n níbẹ̀ náà tí wọ́n ti máa ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá wọ́n fi ṣe ọkàn wọ́n bá wa sọ̀rọ̀ yóò ṣọkàn wa lóore yóò tún ṣọkàn wa láǹfààní pàápàá ṣé wọ́n rí pé lẹ́ni ètò gbòògbàlà a ó tún wá ojú olúwa a ó tún rí i ìyá bá mi wá nǹkan fìdílé ìyá fúnkẹ́ bá mi pe ìyá dàmọ́lá káwájọ wá ojú olúwa lẹ́ni kájọ pé kò dá wa lóhùn bẹ́ẹ̀ ni akọ́lé ọ̀rọ̀ sí tí mi tè ní òun ni mo pe àkọ́lé ẹ̀ ní ìbáwí correction ẹ bóyá kí n bèrè béèrè yìí báyìí pé báwo gangan la ṣe ń bára wa wí láàárín ọkọ sáya láàárín bàbá sọ́mọ láàárín ọ̀rẹ́ sọ̀rẹ́ láàárín alábàájọgbé alábàáṣiṣẹ́pọ̀ báwo la ṣe ń bára wa wí tí bàbá mi bá máa bá ọmọ ẹ̀ wí báyìí á sì dàbí kọ́ ọmọ yẹn kó rè kó sódò torí níṣẹ́ ló máa fi wọ́n wé àwọn nǹkan tí ò tiẹ̀ da á ní ẹ wàbí lé ẹ kẹfà ó ti ṣe gbá ó ti ṣàwo ó ti wọlé ẹ̀kọ́ gíga ìwọ́n jókòó sójú kan ó ti ẹ̀sùn mọ́wájú àfi kó lọ kú mo ti ẹ̀ ṣe ẹgbẹ́ ní wọ́ọ̀dù ni àá ṣe fẹ́ pa á ni. láàrin ọkọ láyà mi tí ọkọ mi bá máa báyàwó ẹ̀ wí ìyàwó yẹn á sì sá wọnú yàrá lọ àárẹ̀ èbú sẹ́kún. ẹ kò dáa bẹ́ẹ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ bóyàwó tiẹ̀ mọ nǹkan ṣe díẹ̀ ju ẹnì kejì ẹ lọ ó wá ṣe tiẹ̀ tán gbogbo ayé gbóríyìn fún ẹ ó wá ku tiẹ̀ ó ṣe ó mẹ́hẹ̀ díẹ̀ gbogbo ohun tó lè ṣe ni pé kó o kúkú kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ kó o sọ pé ah o ò ráyé wá o o mọ kíní yìí ṣe o o ya lọ sunrun mẹ́ta tẹ́gbẹ́ ẹ̀ ń sùn kó wáṣẹ́ mi ṣe àbà kí ló dé ẹ jẹ́ kí àwọn gbólóhùn ìbáwí wa kó máa ní encouragement nínú kó máa ní ìwúrí nínú ọ̀pọ̀lọpọ̀ ayé láti bàjẹ́ nípasẹ̀ ìbáwí nítorí ọmọ mi tá a bá wí dáadáa tá a pè tá a tọ́ sọ́nà ká kàn sọ pé ẹ ò ráyé wá o lọ ṣe gbá o irú wọn wọn lọ ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́ á kàn jáde lọ á lọ wọ ẹgbẹ́ adigunjalè ṣùgbọ́n tá a bá pè é jókòó pé à ọmọ mi ò lè ṣe dáadáa tó bá fojú sí tó kà á sí má wo tàwọn akẹgbẹ́ ẹ tó kù orí títáyé gbé wá kọ́ ni kẹ́hìndé gbé wà tàdé tó sọ́nà inú ọmọ bẹ́ẹ̀ gan-an á dùn láti gba ìbáwí ìwọ ọkọ tó fẹ́ báyàwó ẹ wí tó jẹ́ pé ṣe ló fi ń wé lágbájá ó fi ń wé sẹ́kẹ́tìrì ó fi ń wọ́mọ ọ̀dọ̀ báwo ló ṣe fẹ́ gba ìbáwí kò tó bá ní òkè ìyàwó mi òkè jẹ́ kí n bá ẹ ṣe lè ìwọ náà ṣe léyìí ẹ̀ wàá dẹ̀ rí i pé wàá get better result o lè tún o lè tún tẹ̀síwájú díẹ̀ sí i wàá rí i pé wàá dẹ̀ rí ìyípadà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn gbólóhùn ìbáwí wa kó máa ní ìwúrí nínú kó máa ní ìfẹ́ nínú má yẹ ká máa bá àwọn èèyàn wí débi tó máa jẹ́ pé ó máa máa ṣe ìpalára fún wọn. ẹ ọ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ lérò ètò Ògo Ìgbàlà wípé àòtó bá wa wí a kàn máa ń ṣíra wa létí ẹ sí ohun tó tọ́ àti sí ohun tó yẹ ni eléyìí tá a jọ ṣíra wa létí lénìí ní gbogbo ìgbà tí eléyìí bá ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa mọ ohun ìrẹ̀lẹ̀ tá a fi máa máa bára wa wí láàrin ọ̀gá sọ́mọṣẹ́ mi pàápàá ẹ ká fi ohun ìrẹ̀lẹ̀ ká fi bára wa wí kí gbogbo nǹkan tó ń lọ kó lè tún máa tẹ̀síwájú ẹ̀ kí ìfẹ́ kó lè tún jọba láwùjọ ni bẹ́ẹ̀ ni mi ní rí jù bẹ́ẹ̀ lọ ní abala ọ̀rọ̀ sí ti lè ní ẹ̀yìn o bí mo ti sọ lọ pé ètò Ògo Ìgbàlà ó sì ń tẹ̀síwájú hmm, ṣe eré ògbóǹtarìgì mi tá a jọ máa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lénìí mo ti wà níkàlẹ̀ pẹ̀lú mi arẹwà ni mo ti ẹ̀ máa ń pè é ní arẹwà Jésù lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n wé gèlè wọ́n rorò wọn ò dé fìlà nítorí pé wọn kì í ṣọkùnrin ẹ ti fẹ́ rí ojú wọn ó di dandan kẹ́ ẹ rí ojú wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé èmi pẹ̀lú ògbóǹtarìgì mi àjọ wa máa fi ọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ lórí ètò Ògo Ìgbàlà lénìí ẹ̀kú ìkàlẹ̀ à ń bọ̀.